الحمد لله رب العالمين عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله له الأولين والآخرين وأشهد أن محمدا عبد ورسوله إمام المرسلين وخاتم النبيين وعلى آله وصحبه ومن سلك منهجهم ìlà yọ́mí lọ́ṣọ́ ọdúnpẹ́ fọ́bá olúwa ọba àwà ẹ̀dá kàdùnpẹ́ fọ́bá olúwa ọba àwà ẹ̀dá ọba tó sọ wà dé nílò kàdùnpẹ́ fọ́bá olúwa حمدا وشكرا سرا وجارة حمدا وشكرا سرا وجهرة إلا رب العالمين حمدا وشكرا لله رب العالمين حمدا وشكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله فنجعل لعنة الله على الكافرين إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم وإن الله هو العزيز الحكيم فإن تولوا فإن الله عليم بالمفسدين فإن تولوا فإن الله عليم بالمفسدين أنا أقول àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run wá ti ọlá rẹ̀ fẹ́ni tí ọlọ́run ṣe fún ẹni tọ́lọ̀ ń fẹ́ràn jùlọ olùmọ̀nà wa àtùpà àmálẹ̀ anábìwá Muhammad sallallahu alaihi ọlọ́run ìgbàgbà fún wa náà ní táwa ń gbàgbà fún wa náà yìí àbíjọ ọlọ́run subhanahu wa ta'ala kó já kú lórí ẹ̀ kó já sí láǹfààní àtúntò sẹ́yìn rẹ̀ wọnú ilé ìkẹ́ tó já sí yánà lọ́láyà ìlọ́mọ́ ibẹ̀ láti tẹ̀síwájú lọ́sàn kìíní أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن آدك فيه من بعد ما جاء tí a máa pàtàkì iṣẹ́ tó rán Ìsá alayhisalam bí àlámàrí rẹ̀ ṣe rí bọ́rọ̀ rẹ̀ ti jẹ́ ọlọ́run ti pàfihàn rẹ̀ fún wa láwọn mùsùlùmí òdodo tó já sí pé tọ́lọ̀ sọ́nà Qur'an náà lágbàgbọ́ in tó ní àlàáfíà ló súnà náà Muhammad sallallahu alaihi wasallam òun náà lágbàgbọ́ tà tẹ̀lé ọ̀rọ̀ ànábì Ìsá òwúwa ọ̀rọ̀ rẹ̀ pamọ́ tó yé wa nípa ànábì náà kò yí àwọn tí wọ́n ń pàpè mọ́ra báwọn jọ wọn lẹ́yìn rẹ̀ ẹni bá jẹ́ mùsùlùmí tó gbẹ́sìn rẹ̀ yé dáadáa ọ̀rọ̀ ìsá kò ní sóògùn sí ọ̀rọ̀ ya rẹ̀ kò ní pamọ́ sí lóbìnrin ìsá àyànfẹ́ ọlọ́wọ́ bá ní ẹrú ń ọlọ́wọ́ bá ní nínú àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ní kò tó ga jù níwájú ọlọ́run ìkan nínú wọn ni ẹ̀yìn sájẹ́ ọlọ́run ní ẹ̀yìn tẹ́ ya tẹ̀sẹ̀ rí sí àwọn yọ̀bú àti àwọn míì nínú àwọn nọ̀sára nàìjíríàn nàìjíríàn ni ẹ àdúgbò kan ní àwọn ọ̀sára wọ̀nyẹn àwọn dúó lórí wípé ìsáṣẹ́ wọ́n kàn má bèèrè wọ́n dè láti ẹ̀kún òun náà ni wọ́n pa sórí ẹ̀gbẹ̀rẹ̀ ọlọ́run fi wá ìyẹ́jú rẹ̀ tó kò rí min bàbá rí wọn tí ń bọ́ jiyàn títàbà ọlọ́run ọba ní ìsá àbíkẹ̀ ìsọ ọlọ́run ọlọ́run ní to rẹ̀ ń kọ́ ìyà olówà ní tó bá sì láwọn tí ń lẹ́yìn gbà Muhammad فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فمن حاجك فيه من بعد ما جاءك من العلم torípé sáájú kọ́lọ̀ ń tó ṣàlàyé àwọn ọ̀rọ̀ wọ̀nyí bí a ti sọ fúnra wa látẹ̀yìnwá anẹ́mọ̀ hassan sọ̀rọ̀ lọ́wọ́ àlèwọ̀sẹ́lá kìí tó kùrọ̀ in ṣe o bá náà sí kò ní kó mímẹ̀ èyí tó bá sì máa tó dá lójú tọ́lọ̀ tó yẹ lékeke náà ní sọ jáde lẹ́nu kó tó di ànábì kó tó di òṣìṣẹ́ àwọn nǹkan wọ̀nyí àwọn ọlọ́run ò rẹ̀ fún ngbò di ànábì tó di òṣìṣẹ́ ní ìṣẹ́ tó ń wáyé lẹ́yìn rẹ̀ nǹkan ọmọ ìyá kan ni gbogbo àwọn gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run wọn èé sọ̀tà ara wọn wọn èé ara wọn ọmọ àyàkà ni wọn bó ṣe ọlọ́run ti sàlàyé rẹ̀ fún wa ó ní alẹ́ àmìyàwó láìdàtún nínú obìnwà ìjà gbogbo àwọn àrábí ọlọ́run ọmọ àyàkà ni gbogbo wọn náà ní tẹ́yìnbá ilé gbogbo wọn gbogbo wọn náà lè ẹni tó gba ayé sábọ́ tó gba amúhùn sábọ́ tó gba ẹ̀rọ ìmùkọ́ àmọ́ tó pe àná Muhammad nírọ́ ìdájọ́ rẹ̀ níwájú ọlọ́run ìdájọ́ òkúrọ́ tó kó gbogbo àwọn àyànábì ọlọ́run ọba nírọ́ ni كذبت قوم نوح المرسلين كذبت قوم نوح المرسلين إذا كان ìjọ lóòrùn àlèsẹ̀lẹ́rù tí wọ́n pe núrù nírọ́ ọlọ́ọ̀bá gbẹ̀dájọ́ yẹn kọ́ wípé gbogbo àwọn ànábì ọlọ́run ni wọ́n gbogbo àwọn ànábì ọlọ́run ní torí pé ẹnì tọ́lọ̀ ọba rántí wọn yẹn mẹ́sẹ̀gì tọ́lọ̀ sáwọn ìjọ rẹ̀ òun náà ni mẹ́sẹ̀gì tọ́lọ̀ náà ni gbogbo ẹni tí ó bá ti gbé nìkan sí kejì gbọ́nù wọn wọn ò ní ìsira láyọ̀ ọlọ́pọ̀ ní yọ́nú sí wọn tó ń jẹ́ tẹ̀wá mùsùlùmí láàánú fárí ìgbà ilà áhàdì ìwòsó èyí وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير àwọn òsè yàtọ̀ láàrin gbogbo àwọn ànábì ọlọ́run ẹni gbogbo wọn ẹni gbogbo wọn ààrẹ ọlọ́run bẹ̀rẹ̀ wọn àmọ́ sí kan nínú wọn tó jẹ́ òògùn fọlọ́run kò sí kan nínú wọn tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ fọlọ́run kò sí kan nínú wọn tó jẹ́ kò sí kan nínú wọn tí ń bá pàṣẹ gbogbo eléyìí ọlọ́run sọ fún rẹ̀ àwọn

ọ̀rọ̀ ìyẹjú sẹ́mi ló kúrọ́ àbí èmi tẹ́mi sọ ní pé ìsá òun kọ́ ni wọ́n kà má gbélébù ìsá kọ́ ni wọ́n dé ní adé ẹ̀rù ìsá òun kọ́ ni wọ́n pa ìsá kìí sọmọ́ ọlọ́run ẹ̀tún sí ọlọ́run bá ní ẹ̀yìn sọ láti rọ abẹ̀lá àná wọn outreach conference ti wà lẹ́nì fún wọn ní invitation kẹsì wọn wípé lẹ́dẹ̀ àgbẹ̀nà àná àwọn ọmọ wọn ẹ̀já pè wọn kákú wọn jọ sáyè kan àwọn ọmọ àtìyí àwọn ọmọ àtìyí ẹgbẹ̀ wọn wá àwọn ọmọ àtìyí èmi ó wọ́n wá gbogbo ọmọ tọ́lọ́run bá yọ̀ǹda fẹ́mi ikò wọn jáde gbogbo àwọn ọmọ náà ẹ̀yin náà ẹ wọn jáde kèésà àwọn ọmọ nìkan wọ́n ní àná wọ́n sáàkùn wọ́n àwọn obìnrin tèmi láwọn ìyàwó tí mo wọn síta àwọn ìyàwó tí yí náà ẹ̀yin náà kó wọn jáde wà áhùn fúsà náà wà áhùn fúsàkún wà ní sáàánà wà ní sáàkún wà áhùn fúsà náà wà áhùn fúsàkún bàbá ti ń káwọn ọmọ wa jáde náà ti yín jáde bàbá ti ń káwọn obìnrin wa jáde láwọn ìyàwó wa náà obìnrin ti náà jáde fúnra ara wa náà káwa náà tẹ̀lé wọn àti wa àtàwà níyàwó lọ́mọ ẹ pàdé ní gbàgede kan kí ni táwa ṣe ń bẹ̀ ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين ثم نبتهل لينا أجاسة ومكني الابتهال الابتهال ونن ومكني المباهلة ونني تيارو بدي بمسيو ميوتو افنسا فيه omi kú lára rán in tó fẹ́ jọ bí òótọ́ afẹ́ rẹ̀ in tó fẹ́ jọ bí òótọ́ tí é sóòtọ́ rírí rẹ̀ in tó gbé wọ lẹ́wù ó fẹ́ jọ bí òótọ́ àmọ́ ìbàjẹ́ ni ó wá fẹ́ dàrú ikọ̀ wá ń sọ wípé òótọ́ ni wá ń sọ wípé ni tó bá rí bẹ́ẹ̀ ẹjẹ́ wọ́n ń pè ní ẹjẹ́ agbéra ẹ̀yin nasara najiran àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín àtẹ̀yìn náà ẹ kóra yín bọ́ta èmi àtàwọn ọmọ ẹ̀mí àtìyàwó mi àwa náà àjọ jáde sí yín ká pàdé ń gbàgede kájọ wá gbéra wá ṣépè wípé ẹni bá ń parọ́ nù wá liyunzila Allahu uqubatahu wa la'anatahu kó sọ ègún rẹ̀ lóyẹ tí bá ń pàrọnù wa thumma nabtahil fanaj'al la'nata Allahi 'ala al-kadhibin ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين agbèrè àwọn sépè ní sẹ́mì ni mò ń gbogbo àlàyé tí ń ṣe fún yín nípa àyín sáàtẹ̀ pẹ́ ìjọmọ lẹ́yìn rẹ̀ tó bá já sí pé rọ́ ní tó ṣe pé ìtẹ́yìn ń sọ náà lòdodo èmi àtọmọ́ mi àtìyàwó mi kátán sínú ẹ̀ kọ́lọ̀ ó gégùn lé wa lórí àtàwọn ìyàwó yín àtàwọn ọmọ yín kí parun dé bá yín fanaj'al la'natallahi 'ala al-kadhibin fanaj'al la'natallahi 'ala al-kadhibin ìbìdànà kó mọ̀ bókùrọ̀ ẹni tí ń rò ń tọ́ tí è sọ ẹni tí ń rírọ́ tí ń pè lóòtọ́ ẹni ròdòdó ti ń pè nírọ́ láàrin àwọn méjèèjì kọ́lọ̀ ó yanjú láàrin wa ọlọ́run fà náà láṣẹ bẹ́ẹ̀ anábì sọ ilé ìtàn nígbà tó pè wọ́n tó kú bá wọn sọ̀rọ̀ ó bá wọn dámàrà ó ní tó kù táwà ṣe ní ìsìn gbogbo ń tọ́lọ̀ bá rí sí mi nípa anábì tẹ́ ń rẹ̀ ẹni tẹ́yìn sọ lóòótọ́ ìyàwó yín ọmọ yí àwọn àtẹ̀yìn náà ẹ jáde wá èmi náà kí ń jáde wá àwọn eléyìí jáde àmúgbà tí wọ́n jáde ń kọ́ ìyàwó òbá wọn jáde ọmọ òbá wọn jáde tí sọ nǹkan torí pé àwọn náà ti mọ̀ ẹni tí ń sọ tó ń sọ yìí ànábì ọlọ́run lóòótọ́ lódodo ni in tó sì ń sọ bó ṣe rí náà nìyẹn ọlọ́run ti tú rí ibi tá a sápamọ́ sí sí lọ́wọ́ babalá wa dá lóhùn ta kóyàwó àtọmọ jáde tá a bá gbéra wa ṣépè èpè ó padà sórí ìkí wa torí pé wa lòkúrọ ẹ̀rọ eléyìí bá wọn wọn ò lè kóyàwó àtọmọ jáde in tó kù tí wọ́n wá ṣe ní pé almusọ́láhà kí ni tá ń pè ní musọ́láhà ni treaty bond of treaty bó láti fẹ́ ní tí wọ́n ń pè ní peaceful coexistence láàrin àwọn àti yẹ nígboro Madina èyí tó oníkàsí yẹn a lè ṣe tó náà ti mọ̀ pé rọ́lá wọn ń pa báwọn bá gbánà bí jáde láti gbéra ẹni sí pé ọmọ wọn ó rún sí ìyàwó tán sí àwọn náà fún ara wọn wọn ò ní gùn lẹ́mì wọ́n wá yí lọ wípé òun ṣe ọlọ́run ẹ jẹ́ ká dè mọ́ bẹ́ẹ̀ in tá sì láàrin ara wa ni wípé almusalaha jẹ́ ká wọ́n náà tún ṣe tájọ fi mọ́ gbénú ló ń rọrùn torí kí wọ́n mọ̀ pé àná Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ní gbogbo tó ń sọ pátá kèése ẹnu rẹ̀ ní fi ń sọ̀rọ̀ thumma nabtahil fanaj'al la'natallahi 'ala al-kadhibin فنجعل لعنة الله على الكاذبين ونجاة تشلع يا رواء bàbá ní gbà sílámù láti máa gbénu mọ̀dínà fún ọ pẹ̀lú rẹ afaramáká máa san jízíà owó orí a máa san tọ́wàtí wá ń sanwó orí wọ́n náà bá wá sí muhádánà muhádánà tó bá wá ṣe ni wípé fi wálẹ̀ lórí ẹ̀sìn wa kárìíra wa gẹ́gẹ́ bí àjòjì nínú ìlú a máa sanwó orí fún ọ ànábì náà sì fara fún wọn bẹ́ẹ̀ torí pé ń ta tó ṣẹlẹ̀ náà ni kárí òótọ́ kó ha hàn ìgbà tó ti di wípé wọ́n họ wọ́n kágara àti lè ṣe mùbáhálà wọ́n kágara àti lè kóyàwó ọmọ jáde káwọn sí jọ sí ìgbéra ẹni ṣépè ó ti túmọ̀ sí wípé àwọn ló wà lórí ìbàjẹ́ àwọn ló wà lórí ní bẹ lórí òótọ́ ní fa nìyẹn tọ́lọ̀ òfin in ta fẹ́ ó ṣẹlẹ̀ bí ṣẹlẹ̀ afẹ́ ó hàn sáwọn èèyàn náà ni kódà àwọn tí wọ́n pa àwọn ọmọ lẹ́yìn ẹ̀là wọ́n jẹ́ nínú wọn gbòrò Mẹ̀dínà jọ náà kí wọ́n lè mọ̀ wípé kèèsè Ìsá òní wọ́n kàn mágbélébù Ìsá òun kọ́lọ́mọ ọlọ́run Ìsá òun kọ́lọ ọlọ́run ọlọ́run òbí ma ẹnìkan òbí ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n kàn mágbélébù ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n déládé ẹ̀gùn Ìsá kó kú tó jíǹde lọ́jọ́ kẹta gbogbo eléyìí èyí tàbẹ́ kó hàn sáwọn èèyàn náà ni ngbò sí ti padà wá hàn látàrí pé àwọn wọn ò lè jáde kí wọ́n se ìgbéra ẹni pẹ̀lú Muhammad sallallahu alaihi wasallam ìwà gidi wọn ó padà wá hàn síta ìwà mutumutu wọn ó padà wá hàn síta gbogbo ẹni tí bá ti ń rò tọ́lẹ̀ tí è fẹ́ sọ àbí tí wọ́n ń sọ fún tó sì mọ̀ pò tọ́ ni tí è fẹ́ gbà alábòsí ẹ̀dá ni alábòsí sí rẹ̀ kò lè rẹ́yọnú ọlọ́run kò lè rídùnú ọlọ́run ọlọ́run wá tẹ̀síwájú wípé inna haza وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم ألن دودجو أوات تنصفني لهو القصص الحق أوات أوتني إتو دودني kèé sẹ́ntàn ìjàpá àti yan níbo tí ń na rẹ̀ tí ń lọ jízugó lóko ìjàpá eléyìí yàtọ̀ wípé nígbà náà ló wọlé lọ bá aláàmọ́bí tó gbà jáde ìtàgọ́ ọlọ́run bá ní ó tayọ wípé ló rọ eléyìí yàtọ̀ sí tàn pẹ̀lú kan ìgbà kan wọ́n dé ibi tí wọ́n tẹ̀dó sí yẹn ìgbà kan náà wà ń bẹ̀ ibẹ̀ ni wọ́n ti wà tẹ́lẹ̀ ìlú kan wọ́n ti sípò wá síbi kan gbogbo àwọn ìtàn tó kù yẹn tó ní í ṣe pẹ̀lú ìlú kọ̀ọ̀kan àbí ṣẹ̀dálọ̀ ìlú kọ̀ọ̀kan èyí tí wọ́n ò fi kún wọn ayọ kúò èyí tí ò rí bẹ́ẹ̀ wọn ló wà ń bẹ̀ tó ní pé lásìkò náà táwọn ìṣẹ̀lẹ̀ àwọn nǹkan yẹn ń ṣẹlẹ̀ sí kò sẹ́ni tó dọkúmẹ́ǹtì ẹ̀ kalẹ̀ àwọn ọ̀tẹ̀yẹn lè mọ́sẹ̀ gbára lé lọ títí àmọ́tẹ̀ tọ́lọ̀ wọn bá pa sínú Qur'an inna haza lahuwa al-qasasul haqq inna haza lahuwa al-qasasul haqq gbogbo ìtọ̀tọ́lọ̀ wọn bá sọ nípa anábì Isa anábì Musa anábì Dawud anábì Sulaiman anábì Yusuf anabi lut anabi nuh anabi ismail anabi ishaq anabi yaqub anabi adam ètò wọn tún ń takò pé anabi adam isa anabi ọlọ́run bí tí wọ́n tún kékeré wùtì ẹ dé ìwọ ní kò sí ẹ̀rí tó sọ pé ànábì ádámù ànábì ọlọ́run ní yọpọlọ rẹ̀ wò oníkèésà ànábì ọlọ́run kí ló wá jẹ́ yọpọlọ rẹ wò yẹ̀mọ̀ rẹ wò ṣébi tẹ́ ẹ fẹ́ bà iye àwọn mùsùlùmí jẹ́ dé nílẹ̀ yorùbá sẹ́sì ilé jẹ́wọ́ rẹ̀ wájú ọlọ́run sẹ́lẹ̀ rojọ́ rẹ̀ níwájú ọlọ́run Anabi adam Anabi ọlọ́run Anabi nuhu Anabi ọlọ́run ismail Fole, shu'aib lut gbogbo àwọn ọlọ́run tọ́lọ́ márùnlélógún ni wọ́n tí jẹ́ márùndínlọ́gbọ̀n márùndínlọ́gbọ̀n ni wọn láwọn ànábí ọlọ́run tọ́lọ̀ ń dákọ̀ sínú Kùránì ọlọ́run sì sọ àwọn àtàkọ̀ọ̀kan nípa wọn gbogbo àwọn àtàwọn yẹn inna hadha lahuwal qasasul haqq wa ma min ilahin illa وَإِنَّ اللَّهَ لهو الْعَزِيزُ الْحَكِيمُ. ọlọ́wọ́n bá ní ìtàn yìí kìí sàgbélẹ̀rọ ògidì ìtẹ̀ni tó wá látọ́dọ̀ ọlọ́run wà máa min ìláhín ìlàlọ́ kò sí nínú tí wọ́n ń pè lọ́lọ́run wà máa min ìláhín أي وما من معبود بحق إلا الله kò sí nínú nǹkan táwọn èèyàn ń forí balẹ̀ fún táwọn èèyàn ń bẹ̀rù táwọn èèyàn ń pa nǹkan torí rẹ̀ táwọn èèyàn ń rábàbà fún tó ṣe é gbára lé tó ṣe é mú lọ́lọ́run إلا الله àfọlọ́wọ́n bá nìkan وما من إله إلا الله وما من إله إلا الله Ije èèyàn ni tí wọ́n mú lọ́lọ́run ìjẹ́jẹ́ oko ni tí wọ́n mú lọ́lọ́run àwọn tí ń ni wọ́n ma wọ́n mú inú ni wọ́n fi nǹkan fà wálẹ̀ tí wọ́n jọ sínú igi wọ́n gbẹ́gi fún odòlọ́mọ́ wọn lọ́wọ́ òkúta odọ́lọ́ máwọn èèyàn lọ́wọ́ lọwọ alábẹ́ omi odọ́lọ́ máwọn èèyàn lọ́wọ́ anábì lọwọ odọ́lọ́ èèyàn lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni Ibrahim Niyas odọ́lọ́ Tijani odọ́lọ́ máwọn lọ́wọ́ Abdulkadir Jelani odọ́lọ́ máwọn lọ́wọ́ Rifai Naqshbandi gbogbo wọn àwọn wọ́n وما من إله إلا الله gbogbo ń tọ́lọ̀un bá dá kò lè jádẹ́dà gbogbo ń tọ́lọ̀un bá ilé dá kò lè lágbára títí kò lè má ṣe títí kò ń wá di adẹ́dà ọmọ òní dàgbà títí káwá ní òní bàbá gbójúkọ́lọ̀un sọ náà ọmọ tó tí ò bá ní sórí ibú wájú ọlọ́run níwájú àwọn èèyàn kò ní rí bàbá rẹ̀ kó ní bàbá mi bí mo bí yín kò ṣeéṣe kó wá ní ìgbà náà gọ́fúnà lòun pẹ́rẹsidẹ́ntì lòun bákan lòun kó wá ní ìyá mi èmi mo bí ọ mọ́rí mi lọ́mọ rẹ mọ́ ǹjẹ́ ẹ̀wá ti lọ́mọ tí ń sọ̀rọ̀ ẹ̀ sáwọn òbí ọmọ ni kìí rẹ wà وما من إله إلا الله من نفع àfọ́jú sáànàbì محمد débi kó sọ́dọ̀ ọlọ́run ìjọ tó ń ṣe ọlọ́run ti filé ayé ilẹ̀ kó mọ́ nkẹ́kẹ́ tí ń ṣẹlẹ̀ sí mọ́ bó ti wò ó ma nínú Islam ọ̀rọ̀ gbọ́dọ̀ lé títí kẹ́nẹ́ ẹjá kọjá Mẹ̀dínà kálọ̀ owó lẹ̀ sí sáré ànábì kama wá bẹ̀ pé wà ànábì nǹkan dàrú nínú àlúmọ̀ rẹ̀ wá bá wa yanjú rẹ̀ kò lágbára rẹ̀ mọ́ bẹ́yàn bá ilé kú kò lágbára kan tó kò ní agbára kan tó lè sí má kò lọ́rọ̀ kan tó lè sọ má bá ní ẹni tí ẹni tá a gé lórí tún jẹnu yẹ́wúyẹ́ kí ló kù tí ó sọ <laughs> wọ́n ní kò tí kú tó

ó lè jódò ó lè jẹ́gi oko gbogbo nǹkan ṣẹ́ ìyanu tọ́lọ́run bá ṣe sí irú nǹkan tọ́lọ́run bá dá lára káfí lè dóhun ọlọ́run ọba mẹ́ni kìí ṣe káfí lè máa wórí fóun kó ń lọ lọ́hun níbi tá a dé yìí ẹjá pẹ̀rọ sákìyèsí kan àwọn scientists nínú àwọn white wọ́n ti lọ hmm. a níbi láti máa discuss ìyẹn kódà bó kú èyí pẹlẹbẹ tí wọ́n náà fi ń sọ́wọ́ tó fi ń pèyàn tí wọ́n sì ń dá olóhùn wọ́n ní Australia ló jìnà sí Nàìjíríà jù lásìkò tá a wà yí tó bá mú fóònù ẹ tó pè wọ́n bẹ́ẹ̀ jọ máa sọ̀rọ̀ èyí tí wọ́n pè ní Android smartphone yẹn ẹ tún video call ẹnu pé kẹ́ bọ́ra yín lọ́wọ́ lókù kódà bẹ́ẹ̀ bá bí o bá lè máa fojú kan bí screen o náà mọ̀ fojú kan àmójúyò ní kara yín ni dé ẹ̀ẹ́ ara tí wò fi jọ́lọ̀ náà nìyẹn kí wọ́n ṣe ẹ̀ṣẹ́ tó bẹ́ẹ̀ bí mọ̀ fún bá ní ṣe bí ọlọ́run bí òye ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́nsì tẹkinọ́lọ́jì ìsọlọ́run fún yín tó bá lè sọ dọ́lọ́run bá a ti ń wa nínú webcam sínú kọ̀mpútà yíò tó jìnà yẹn ti pẹ́ ìwọ dáná fún kó jẹun lójú rẹ̀ ń bẹ̀ náà so ṣeéṣe ni kò kú ṣeéṣe fún wọn àlọ́lọ́lọ́lọ́wọ́ mọ̀ jẹ́ ṣe wọ́n rẹ̀ lómi ńgbàta agbẹ̀tàn jẹ́ wá ní àà òyìnbó forget about it wọ́n ti lọ àà ní wọ́n lọ kò sẹ́ni tó lóyìnbó lọ

tí ó lè lo ìmọ̀ yẹn kó fi jẹ́ mùsùlùmí òdodo kó jẹ́ tí ó ma tọ̀lànà náà Muhammad sallallahu alaihi wasallam kò ní àpálẹ́ kan níwájú ọlọ́run tó gbogbo mọ̀ tá ń sọ yìí ká lè dọ́lọ́run bá mẹ́ ní inna ó káàyàn níbi ìmá rẹ̀ ó káàyàn níbi agbára rẹ̀ ó káàyàn níbi ìjọ́lọ́wọ́n bá rẹ̀ ó káàyàn lórí bí ti ń darí gbogbo nǹkan tó dá ọmọ ẹ̀dẹ́yẹn nìkan kí ni tó tí ní tó lè dúkìá bá ń tó dúkìá ò ẹ̀mà ìwọ́n ló sì kójọ tó bí wọ́n jí kó go nífẹ́ mọ̀ pé wọ́n jí kó tó bẹ́ẹ̀ bá a ti pọ̀ tó lẹ́dà tọ́lọ ń dá kò sí tọ́lọ̀ ọbọ̀ ò máa darí wá síbi tó gbọ́wù àdọ́lọ̀ ọba lágara rí Allahu khaliqu kulli shay'in wa huwa ala kulli الله خالق كل شيء وهو على كل شيء wakil gbogbo tọ́lọ̀wọ̀ bá dá ó fojú tó gbogbo tó dá lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan ìgbà tọ́rọ̀ ọlọ́run bá yéèyàn ni pé wọ ọlọ́run gbàgbé mi ọ̀rọ̀ tí ò dá nínú àdúrà ọlọ́run yìí gbàgbé ẹ̀dá èyí tó fi sọ pé ọlọ́run mọ́ gbàgbé mi sọ wípé ọlọ́run mọ́ fi mílẹ̀ nígbà kọ̀ọ̀kan má dá mi dára mi wàlá tẹ̀kílní ilá náfsí tọrùfẹ́ta àyìn níṣẹ́jú àyá má dámidọ́rọ̀ ara mi bó bá ilé dámidọ́rọ̀ ara mi ó yẹ̀yẹ́ mi ni torí pé mo lẹ mi lè sí nkankan òmùgọ̀ ni mí aláìmọ̀kan ni mí kí ni mo já mọ́ kí ni wọ́n lọ́n fẹ́ fi mí dá lára tó fi mí dá lára

Ah, ìmọ̀lọ́mọ́ in tá bá fi ń rí ẹ̀dá kan tó nímọ̀ kan níbi iṣẹ́ ọwọ́ kan tó nímọ̀ kan lórí nǹkan kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ń túmọ̀ kalẹ̀ táwọn sọ pé á ah, ẹ̀gbọ́ ọlọ́nkúnlé ah, ìmọ̀ bá ṣe ń tú rédíò sí yìí ó yé ìmọ̀ kọ̀mpútà yìí á ó yé ọlọ́run tó wá ni kèsè pé fi ń ṣàlàyé pẹ́ nìyẹn rí bákan rárá ṣùgbọ́n kàkàtà wọn fi wá rí ọlọ́run ọba dámọ̀ lára ẹni yẹn a kò wá sọ ẹni yẹn di ọlọ́run lọ́lọ́ fi sọ wípé wà mẹ́rin ilahin illa Allah wa inna ọlọ́run ọba ọba ọ̀jọ̀gbọ́n alhakim min alhikma àti sọ fúnra wa láwọn ìdánilẹ́kan tó ti lọ láwọn wà sí wa kan tó ti lọ a ní yàtọ̀ ń bẹ láàrin alilmu walhikma yàtọ̀ ń bẹ láàrin knowledge àti wisdom èyàn kan ò lè ní wisdom àfi kó ní knowledge àmá kí è sí gbogbo ẹni tó bá ní knowledge ní ní wisdom èlé oore oní hikma jẹ́ lórí ilmu èlé oore èyí tó lénú oore tí ń jẹ́ kí ẹwà ìmọ́yọ tí ń jẹ́ kí dáadáa mímọ̀ kó hàn sáwọn èèyàn ó ní kó o ní òye tó fi lo ìmọ̀ yẹn يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب kọ́lọ̀ ń búyàn ní wisdom kó búyàn lóye kó búyàn lọ́gbọ́n kíyàn fi lo mímọ̀ oore ọ̀tọ̀ nìyẹn àti mímọ̀ àti òye ọlọ́ọ̀bá lónìí ọlọ́run wá ní fa'in tawallahu fa'inna allaha alimun bil mufsidin fa'in tawallahu fa'inna allaha alimun bil mufsidin bí àwọn tẹ́ ẹjọ́ lọ́rọ̀ papọ̀ yìí àwọn Nasara Najran àbáwọn Nasara tàsíkó tiwa náà káfí nǹkan sáyé rẹ̀ igi tó bá tọ́ sí ìka tó bá tọ́ sí mú káfí romú òye ni in tó bá yẹ ká ṣe lásìkò kan ká ṣe òye ni ó lè mà púpọ̀ yẹ kó ń ṣe àmọ́ kò màsìkò tó yẹ kó ṣe sí èyí tó yẹ kó kọ́kọ́ ṣe òní ó ṣe kẹ́yìn èyí tó yẹ kó ṣe kẹ́yìn yóò kọ́ ṣe síwájú hikma ní ò sí ẹ̀tọ́lọ̀ bá fún ní hikma àsìkò tó bá yìí ṣe kó ṣe nǹkan sí yóò ṣe nǹkan sí àsìkò yẹn yóò ṣe right thing at the right time tí ẹ bá ṣe right thing at the wrong time yóò máa jẹ́ wrong tí ẹ bá ṣe right thing at the wrong time yóò máa jẹ́ wrong right yóò máa jẹ́ right nígbà tó bá ṣe lásìkò tó right ọlọ́run ti ṣàlàyé gbogbo bọ́rọ̀ ti rí fún wa náàbí wọn náàbí náà ti ṣàlàyé rẹ̀ fún wa fa in tawallau tọ́mọ wá pẹ̀yìndà tí wọ́n ṣàgídí tán ní gbogbo ohun tó sọ yìí àwọn ògbà gbọ́ bàbá sì gbàgbọ́ à ní tẹ̀lé fa'in tawallawun fa'in allaha alimun bil mufsidin ìwọ mamadájú bó ti rí káàkiri láwùjọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ẹni bí ni wọ́n gbéra wọn kalẹ̀ pẹ́ ní eré ni wọ́n ṣùgbọ́n lọ́wọ́ bá dẹ́ni bí mà ó dẹ́ni eré mà wallahu ya'lamul mufsida minal muslih wallahu ya'lamul mufsida ẹni tí ń sáré kó dá láàrin àdúgbò níbi díẹ̀ tí ń ṣe iṣẹ́ ó lè jọ ẹni ibi lójú yín tó nígbà tó lè pé iṣẹ́ rẹ̀ òhàn sọ́pọ̀lọpọ̀ iṣẹ́ ẹbí lọ́pọ̀lọpọ̀ èèyàn ń pè ní iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ ó di iṣẹ́ ẹbí lọ́dọ̀ àwọn èèyàn torí pọ́gọ́rọ̀ àwọn èèyàn wọn èso lùmọ̀ àwọn tí wọ́n jó lùmọ̀ wọn ò dúó tì mọ̀ àwọn tí wọ́n dúó tì mọ̀ ìfẹ́ ẹnu ó kò bá rí bẹ́ẹ̀ ni in tó hàn lóòótọ́ in tó hàn ní bàjẹ́ súnmọ́ àti lódébì wípé fa in tawalláwó fa inna Allaha alimun bil mufsidin àbí àwọn tí wọ́n ní ma ẹ̀túnlé ayé ṣe tí wọ́n ní ma bí nǹkan bá fẹ́ dàrú tí ò yé àwọn tó fẹ́ dàrú mọ́ lọ́wọ́ ẹ̀yìn ẹ̀pẹ̀ wọ́n ṣàkíyèsí

síra wọn ẹ fa ọ̀rọ̀ títí fá la ilaha illallah àbí tọ́rọ bá ṣẹ̀ láàrin bídí àti oún súnnà ah yóò sì fẹ́lé máa sun ẹkún ah àfáà yìí bẹ́ẹ̀wọ̀ náà ń bò mú tọ́ bẹ́ẹ̀ gba àwọn ẹ̀rí tèmi ń kó wá nínú kìtàbà àti súnnà àti àgbóyàwó tí wọ́n lọ torí pé ó ráwọn ìyá aláta onírodo bàbá onífọ́níṣọ̀ mẹkáníkì tí wọn ò kéwú àtàlákọ̀wó tó ṣe wípé tọ́ òun náà sáàṣẹ́ tiẹ̀ náà ni torí pé orí wọn ó sì gbà fódodo ó sì bọ̀wọ̀ ó tọ́ a ní yẹn ni gbogbo ẹ̀rí tó kó wá kò dálà lórí táǹsọ ah yóò fẹ́ lè mọ́ sun ẹkún mọ́ báyé àwọn èèyàn jẹ́ ẹ̀

òdodo àwọn tó rí pé òun rí connection lára wọn ó porin dà kò kọrin orin tí ń kọ tẹ́lẹ̀ yóò mọ̀ wá dún yàn kódà gbà mí ń bẹ́ ó lè já gan ló kọ ẹlẹ́kọ̀ọ́ yẹn ó lè jáfa àti ẹ̀ ẹ dákun sheikh àfáà mi náà lẹ gba kílì fún mi lé gbà náà a ní mo ṣe ni ni mò ń <laughs> ó fẹ́ ní àlùbáríkà ni ìwọ́rí ọmọ kí ó tó fẹ́ sórí etí máfà rẹ̀ jiyàn wọn ó tún ní akàmọ́kànlá tó dákẹ́ kó dákẹ́ ni ó fẹ́ lálẹ́ <laughs> àgbà láfà bá kí èpè mọ́lẹ̀ tí ọmọ tí ó ṣe kò yá ní sọpẹ́ dáwẹ̀ mọ́ bínú àwọn èèyàn dùn kò mọ́yàn lórí òótọ́ in tó ń sọ lọ́yìn ògbọ́rọ̀ sọmọ́ ògbọ́rọ̀ sọmọ́ ni tó bá ti lọ́ mọ́ sọ tó bá rí lórí òfaramá tẹ́ẹ̀sì mòótọ́ mọ́ páyàn lẹ́kún gan pípọ́dọ̀ òótọ́ yìí gan yí ẹ̀yin jàwà gan lọ ó hàn sí gan jàwà gan lọ ẹ̀yin gan ló yẹ ká bá ń díẹ̀ kẹ́ mọ́ sọ fáwọn èèyàn ránú wà nábì àtẹ tó àwọn ìṣesí ń sọ yẹn فإن الله عليم بالمفسدين ọlọ́run ọba lólùmọ̀jùlọ òun ló ní mímọ̀ nípa àwọn tó jóbilẹ̀ jẹ́ lẹ́yìn náà ọlọ́run bá subhanahu wa ta'ala ó wá pé àwọn ahlul kitab àwọn tàà fún tírà síwájú wa olúwa wá ní قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون نعم فإن تولوا ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn orogun síra wọn láàrin ìyàwó sí yalé ìwọ tó ń purọ́ náà méjì jìnnà mọ̀ pẹ̀rọ ló ń pa ṣùgbẹ́nu rẹ̀ dùn níwájú ọkọ yín ẹnu omọ̀rọ̀ gbé kalẹ̀ ó wá fi ẹnu dúdùn ó fi lórí ẹ̀bí tó ẹni àbí láàrin ọkọ náà ní àti ìyàwó rẹ̀ kan tó ní tọkùnrin bá rú ẹjọ́ kalẹ̀ báyìí ìyàwó sì mọ́ sọ pé ha dáàdì wálé ha dáàdì wálé ha ha ẹ̀bẹ̀rọ ọlọ́run ni sí ìtẹ́ ìrò lẹ́jọ́ iṣẹ́ tí ẹ̀mọ̀fẹ́ rò wájú ọlọ́run ni anikini ìbí فإن الله عليم بالمفسدين wọ́yàwó sáàtì sùúrù ọjọ́ ààrẹ ń bọ̀ suru dáa láre yóò dá ọ láre fọkọọ́lẹ̀ jí ó mọ̀ wà bàjẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà níbi iṣẹ́ síra yín ẹ̀jọ́ ń jò kan ni ẹni ìbàjẹ́ nú yín ọlọ́wọ́ tú láṣìírí ìjọ kan ọlọ́wọ́ wá ní qul ya ahlal kitabi ta'alaw ila kalima olúwa wá ní wà náà Muhammad sallallahu alaihi wasallam kí sáwọn táa fún tíra síwájú rẹ̀ ta'alaw ẹsùnmọ́ mi ẹwà mi rí ẹjá pàdé ẹjá máyè kan kámọ́jọ́ kan ọ̀rọ̀ ń bẹ láàrin èmi àti yín torí gbájọ mọ́ ìgbénú ìlú ni ẹnìkan ò ní lọ fẹ́nìkan nù ìlú mi ní lọ fún yínú gbòrò Mẹ̀dínà ẹ̀yin náà ní sákò fún yínú àfikójọ ní of agreement tí ó wáyé láàrin wa ibi irú ọ̀rọ̀ báyìí a lè máa sọ síra wa tí ò ní bíra wa nú irú àwọn ọ̀rọ̀ báyìí a gbọ́dọ̀ sọ síra wa torí tàbùkù ẹ̀sìn ara ẹni ní ó padà jẹ́ tààláwò ẹ̀súnmọ́mi ẹ̀bọ́ bí ìlà sàwà wà kan bẹ láàrin mi àti yín سواء بيننا وبينكم تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ọ̀rọ̀ kan bẹ láàrin àwọn àti yín adọ́gba lórí rẹ̀ mi jù lọ lórí àlámàrí náà ẹ̀yin náà ẹ jù mí lọ lórí àlámàrí náà bó ṣe hàn sí yín bó ṣe hàn sí mi ló hàn sí kí lọ́rọ̀ náà aláà na illa Allah ọ̀rọ̀ náà lọ bí mẹ́ta àkọ́kọ́ ọ̀nà rẹ̀ aláà na'buda illa Allah ó yẹ ká lè dọ́gba wà lẹ́kò lórí àgbọ́dọ̀ sí nǹkan mí lẹ́yìn

ẹjá jọ dojú ìjọsìn wa kọ lọ́hun ọlọ́run gbọ́rọ̀ bàbá wa lọ́wọ́ ẹjá jọ gbà wípé kò sẹ́n tó bí ẹnìkan náà sì bí òun náà ọ̀rọ̀ àkọ́kọ́ nìyẹn a gbọ́dọ̀ mú nkẹ́kẹ́ sìnkẹ̀ lọ́lọ́run ìjẹ́gi oko ní ìjọdò ní ìjẹ́ mẹ́lákù kanáà màláíkà ọlọ́run ọba ní ìjẹ́ wàlíyù kanáà wàlíyù ọlọ́run ní gbogbo nǹkan yóò rí bàjẹ́ ẹjẹ́ kẹ́nà wájọ papọ̀ lórí wípé àní sìnkẹ́kẹ́ mí lẹ́yìn ọlọ́run àní sẹbọsọ́lọ́run ọ̀rọ̀ kejì nìyẹn ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله ọ̀rọ̀ lẹ́gẹta ẹnìkanú wa apákanú wa kò gbọdọ̀ mú apá kejì ní ọlọ́run kéékèèké lẹ́yìn ọlọ́run apákan wa ò gbọdọ̀ mú apá kejì ní àrùbábá ọlọ́run ọmọdé lẹ́yìn ọlọ́run ọlọ́run kekeke lẹ́yìn ọlọ́run ẹ má jà sọ́ra wa di gọls mara wa lọ́wọ́ torí pé à ń sàǹfààní kan fúnra wa síra wa à ń ṣoore kan fúnra wa síra wa ẹ má jà gbéra wa sípò ọlọ́run lórí ara wa lórí فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون bó bá ṣàlàyé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àkọ́kọ́ ẹjá yọpẹnu pọ̀ lórí tawhid Ọlọ́run nìkan ọ̀rọ̀ kejì ẹjẹ́ kájọ pọ̀ lórí pé à ní ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọ̀rọ̀ kẹta kẹ́nìkan mọ́ sọ ara ń bẹ nínú àwọn onípò àwọn adarí ìlú wọ́n ti sọ́ra wọn di àrùbábà min dunillah wọ́n ti sọ́ra wọn di semi God. àwọn èèyàn ó kúnlẹ̀ fún wọn wọn àdọ̀bálẹ̀ fún wọn wọn á forí kanlẹ̀ síwájú wọn ìbẹ̀rù wọn táwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn nílẹ̀mí ojú bẹ̀rù tí wọ́n ní sólúwà àwọn tó dá wọn lọ ah, àwọn èèyàn sayé àwọn èèyàn lo ipò àwọn èèyàn lo àṣẹ gbogbo àwọn tí wọ́n lorú àwọn kò tí wọ́n fi ń ṣe bí ọlọ́ọ̀bá yìí lórí ilẹ̀ ọ̀pọ̀ náà àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ń bẹ lábẹ́ ìhòlẹ̀ lẹ́ni a ti padà gbé wọn gbè bí ìlàgbẹ́ wọ́n ti dára lẹ okú wọn lè sọ̀rọ̀ mọ́ ọ̀pá ọláyẹn bọ́kù lọ́wọ́ wọn bọ́ sọ́wọ́ ẹlòmíì agbára àṣẹ yẹn agbára kòkúdà yẹn tí wọ́n fi nàkànàkàn tí wọ́n fi bẹ̀yàn lórí fẹ́wú kéwú wo fẹ́ gbọ́rọ̀ sí wa lẹ́nu nùlú àbí ó yá palẹ̀ rẹ̀ má àwọn náà dẹ tí wọ́n palẹ̀ wọn má wọ́n sọ́ra wọn dọ́lọ́run láwọn èèyàn lọ́wọ́ máníjà ní iléeṣẹ́ lóòótọ́ àmọ́ táwọn subordinate bá gbọ́ pé mọ̀ báyìí àfà wọ́n sì domi ọ̀gá dè kọ́m ọ̀gá dè kọ́m ọ̀gá ọ̀gá ọ̀gá yorùbá ní ọ̀gá ń bọ̀ ọ̀gá ó bọ̀ òdóòsè kí ni onópa láàrú onópòsìsẹ̀ ọ̀gá dọ́kọ̀ mọ́ ìdọ́kọ̀ àríkọ̀ àríkọ̀ àríkọ̀ àríkọ̀ tó òun sákò ní ẹnu iṣẹ́ wọ́n bá lè pè lórí fóònù báyìí ọ̀gá bí sí where you farm eh farm ọ̀gá don come o àbá yóò gbé ọ̀kadà ní lálálálá máa bá sì rọ́gà náà ojú méjì náà lórí lágbárí bí ti tiẹ̀ ẹsẹ̀ méjì náà ni kìí ṣe pé ó wà nípò ọ̀gá káwá lójú mẹ́ta ìwọ tọ́lọ́wọ́ bá ní wà nípò tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún mọ́ rẹra rẹ ńlẹ̀ ah ní ìwọ̀n bá ṣe sọ̀rọ̀ yìí tí ó yìí ìwọ náà máa gbìyànjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti mọ́ rẹra rẹ ńlẹ̀ torí pé o sí nípò yẹn náà tẹ́lẹ̀ rí làwùdáàmà lè zọ èrè kẹlẹ́mà wá sọ̀lá ilẹ̀ ìbáṣepọ̀pọ̀ tó wà lórí ẹ̀yẹn àga tó jókòó sí yẹn tó níwọ̀ náà ní lẹ́nìí ìbáṣe pé àwọn kan lò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí tí ò kù lọ́wọ́ wọn kò ní dọ́dọ̀ tí ẹ lé ní gbogbo àwọn fọ́tò tí wọ́n ń kó sínú ọ́fíìsì ẹ̀yẹn fọ́tò àwọn gọ́fúnà ọjọ́ kìíní àná nǹkan kan ó rí pé kò sí mbẹ̀ má ìgbà tí ìwọ dúró dé àga yẹn wọ́n yọ fọ́tò wọn kó mbẹ̀ náà wá gbé tìyẹ sí ìwọ náà ó kó mbẹ̀ lọ́nà méjì nínú kí wọ́n padà dìbò kán lé ọkọ̀ mbẹ̀ àbí kó kú sórí ibẹ̀ ìkọ́sẹ̀lẹ̀ nínú méjèèjì ayé chairman tó wá yẹn ayé gọ́fúnà tó wá yẹn iye president tó wà yẹn commissioner tó wà yẹn minister tó wà yẹn kódà àyè baálé ilé àyè ọba àlú àyè chairman zone ọlọ́kadà àyè chairman onímútọ̀ róòdù gbogbo omi tó láìkú jẹ́ ọlọ́lá sí tó jẹ́ aláṣẹ sí àwọn kan ti kú ò láyè yẹn ló fi tọ́ sí yàn èyí náà ó fi bẹ́ẹ̀lẹ̀ ń jọkàn ìkẹ́lẹ̀ kẹta nìyẹn tí a ní Muhammad alayhi salatu wasalam tọ́lọ̀ ń pa aláṣẹ kó pe àwọn alùkìtàbù sí pé ẹjá yọ sọ̀rọ̀ lé lórí ẹnìkan ò gbọ́dọ̀ mẹ́nìkan sì mọ́ fẹ̀yìn tẹ̀wọ́lọ́wọ́ tó bá tún wá ní èyí tó tún sọ iṣẹ́ àgbáwọlé tó bá tún pẹ̀yìndà tí wọ́n ṣe agídí fàkóòlù ṣìhàdú bí anna muslimun ẹ̀yẹn sọ fún wọn muslim làwa tí ń túmọ̀ sí pé àwa ti jẹ́ muslim yìí tawhid nìkan ni Ọlọ́run nìkan là ń sìn àwa yìí ṣẹbọ àwa yìí sí ìmúra wa lọ́lọ́run lẹ́yìn Ọlọ́run fa'in tawallaw àwọn yahud àti àwọn ọ̀sọ́rọ̀ wọ̀nyí tó bá ṣàlàyé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ẹ fún wọn tán tó bá gbẹ́rù gbarí tán jẹ́ rẹ́spọ́nsì ti ẹni wípé fàkúùlù

o gbọ́dọ̀ ní nǹkan tó fi máa wọ́ra o gbọ́dọ̀ lọ́fọ̀ tó máa pẹ̀lẹ́gẹ̀dẹ̀ àkọ́kọ́ ike ìkejì o gbọ́dọ̀ ṣẹbọ sọ́lọ́run mùsùlùmí musulmi ṣẹbọ sọ́lọ́run mùsùlùmí tí bá ń ṣẹbọ sọ́lọ́run ẹlẹ́bọ lòun kìí ṣe mùsùlùmí kódà kó máa kírun ni nínú tá à ń ṣàlàyé náà ọba yìí musulmi ti ń yẹlé ń yalé ti ń yẹ nǹkan wò mùsùlùmí tí ń bá wọn wẹgbẹ́ òkùnkùn mùsùlùmí tí ń bá wọn so pàrọ́ àfà tí ń bá wọn wo ìpẹ̀ tí ń bá wọn lo báìrò tí fi ń yà tí fi ń wò tí ń bá wọn wo omi tí ń bá wọn lo ọ̀sanyìn tí ń bá wọn lo gbá tí ń bá wọn tí ń lo àtẹ́lọ́wọ́ ọmọ tí ò tí bàlágà láti fi woṣẹ́ ìbá ìjáfà ìbá ìjẹ́ bó ti wù kó jẹ́ kìí ṣe mùsùlùmí o ẹlẹ́ẹ̀kẹta mùsùlùmí tó pera rẹ̀ mùsùlùmí tó sọ àwọn tí ń bẹ lábẹ́ rẹ̀ di ẹrú mọ́ra rẹ̀ lọ́wọ́ àwọn oníròyìn capitalism ó léwu gan rasmaliya ọ̀pọ̀lọpọ̀ private ownership lọ́rọ̀ wọn ti rí nìyẹn wọ́n ń sọ́ra wọn dọ́lọ́un máwọn òṣìṣẹ́ lọ́wọ́ ni òṣìṣẹ́ ò lè sọ tó wù wájú wọn lẹ́yìn gan náà ẹ̀rọ tó mọ́ bá tó bá tún sọ kò yọ orí bẹ́ẹ̀ ẹ̀ jẹ́ mùsùlùmí òdodo ó gbọ́dọ̀ avenue láàrin àtàwọn òṣìṣẹ́ tí wọ́n mọ̀ rẹ̀ ní ìdípẹ́ ọ̀gá ló jẹ́ lóòótọ́ àwọn lábẹ́ ẹ̀ wàdà bá ó bá wọn jọta yá wàdà ò bá yọ ti mọ̀ pé ah, ọ̀gá bísí lé nìgan ni ah, ọ̀gá ò rí bẹ́ẹ̀ mọ́ sọ wọn dẹ̀rú wọ́n iṣẹ́ rú ìwọ gan ló nídìí sẹ́fíìsì wọn tó fi gbà wọn sí iléeṣẹ́ ó bá lè dáṣe ní máa dáṣe tó bá lè dáṣe máa dáṣe kó mọ́ gbà wọn akẹ́ mú òṣìṣẹ́ tó gbà síbi iṣẹ́ tó ṣe wípé sàtífíkẹ́ẹ̀tì ìwé tó ní ìwọ tó dálé sẹ́lẹ̀ gan òní wọ́n tó dásùlẹ̀ òní akẹ́ mú yà àfáà lè kí ó tó sí pé àwọn àfáà tó gbà sí ilé kí wọ́n mọ́ kí ó gan jù tó ń dálé kí ó lẹ̀ lọ ọlọ́ọ̀kan fi ọ́ sẹni tí ó máa ṣe olóòtú àyè yẹn ni má sọ̀rọ̀ ààrẹ dọ́lọ́ mọ́ àwọn òṣìṣẹ́ lọ́wọ́ nígbàtà agbé àyà yìí lẹ́nì àbí sọ̀rọ̀ yìí lẹ́nì agbé láti 61 abadé 64 kágbìyànjú ẹnu ọba àsìkò tó kùta ní káṣàlàyé àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan sí kejì èyí tá lè rí mú nínú àwọn àyàtì mẹ́rẹ̀ẹ̀rin yìí pẹ́ta bá ṣàlàyé àwọn ẹ̀kọ́ wọ̀nyí ọlọ́wọ́ àwọ̀ánú sí wá ajá lè rí kókó inú rẹ̀ dìmú bá bá sì rí dìmú ajá rí ìlò àkọ́kọ́ ní verse 61 ní tọ́lọ̀ fi ń sọ pé báwọn yẹ̀húdí wọ̀nyí àwọn ọ̀sọ́rọ̀ wọ̀nyí tán bá ń jà wà nábì níyàn tán bọ́ ó ṣe fàǹfà lẹ́yìn ìgbà tí mímọ̀ ti wá dé bá wà nábì ààrẹ kọ́kọ́ ń bẹ̀ wípé al'ilmu fi siyaq al-Qur'an al-Karim al-maqsud bi al-ilm al-shar'i al-mutadammin al-wahyayn ahkaman wa akhbaran wa qasasa tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá lo gbólò al'ilm nínú Qur'an in tọ́lọ̀ ń gbàdérò pẹ̀lú rẹ̀ ó ni mo fi ẹ̀sìn kìí ṣe ma tayé kìí ṣe ma wòye ìmá kéwú ni gbogbo bí ta bá ti ń rí nínú Qur'an tọ́lọ̀ ń dákọ̀ alẹ̀ ilm àbínú súnà na Muhammad alayhi salatu wassalam tánàbí ṣàlàyé ìmọ̀ ìmọ̀ tí wọ́n ń gbà lérò ń bẹ̀ òun náà ni mòfin ẹ̀sìn tó kó alkùránù sínú àti súnà na Muhammad sallallahu ẹ̀sìn tí àwọn ìtàn tí kò òjò kan nípa àwọn ànábì ọlọ́run nípa àwọn ìjọ tí wọ́n ti lọ ti ń bẹ̀ nú ẹ̀ so tó bá wá rí bẹ́ẹ̀ ìmọ̀ yẹn ní fi ní àlùbáríkà jùlọ ìmọ̀ yẹn ló sọ àwọn ànábì ọlọ́run dànábì ọlọ́run òun ló sọ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba dòjíṣẹ́ ọlọ́run kó ń ṣe ọlọ́run tó di àná Muhammad sallallahu alaihi wasallam ó ní mọ̀ bá ṣe ń tàtà ṣe ń rà mọ̀ businesses ó kún ànábì lórí púpọ̀ ká òun ni mánéjà ìyàwó Khadija tí ń bá ìyàwó Khadija ń bá mójútówó rẹ̀ kó tó dìgbà rí pé wọ́n fẹ́ra wọn kásì má gbàgbé láti ṣe kéré ayé rẹ̀ bá a ṣe ń da ẹran anábì mọ́ ń parẹ̀ púpọ̀ ó sì fi ṣe iṣẹ́ tó fi jẹun so anábì lóye ayé ó nímọ̀ nípa ìṣẹ̀mí ayé àmọ́ lọ́wọ́ kàyẹ kún mímọ̀ téèyàn fi mọ̀ lọ́hùn ìgbà tó di ànábì tán tí mò òfin ẹ̀sìn dé bá nígbà náà lọ́lọ́run tó sọ di olùmọ̀ bákan náà nínú àyà yìí mashru'iyyatul mubahalati ghayru al-ikhtisami wal mukhasamati in da'at al-hajatu ilayha nínú tá tún rí kọ́nú ẹ̀kọ́ àyà yìí ó ní pé Islam ń ṣe òfin rẹ̀ ó tọ ìlànà kágbéra wẹsẹ́ ìpè nígbàtá bá ń ṣe fàǹfà lórí nǹkankan bẹ́ẹ̀ ni Allah Muhammad alayhi salatu tí àwọn yahudi yẹn àwọn nọ̀sọ́rọ̀ yẹn tán bá ní tó ń sọ pé rọ́ ni nìkan kọ́ mọ wọn àti ìyàwó wọn jáde àtàwọn náà fúnra wọn kí wọ́n náà ń kó yàwó rẹ̀ àtọmọ rẹ̀ jáde àti wọ́n náà ẹgbẹ́ra yín sí pé ẹni bá ń bẹ lórí irọ́ kọ́lọ̀hún ó ṣe bọ́sẹ̀ sí ń sojú àmẹ́ni bá ń bẹ lórí òótọ́ kọ́lọ̀hún ó dá láre rẹ̀ ẹ sì rí pé bá inú ẹ̀kọ́ mi tá tún rí kọ́nú àyà أن من كبائر الذنوب الكذب لا سيما إذا تعلقت بشرع الله تعالى إذا تعلق بشرع الله تعالى كقضية الآيات التي تبين الحق عن شأن عيسى وأمه التي ينكرها أهل الكتاب أريد أقول لكم أن آية يوكي ننوى أن بانكو بيسي tó lè bàyàn láyé jẹ́ wájú ọlọ́run ọba òun irọ́ pípa pàápàá jùlọ tí irọ́ pípa yẹn bá ní í ṣe pẹ̀lú òfin ọlọ́run gẹ́gẹ́ bí àpẹẹrẹ gbogbo àwọn àyàt tí ọlọ́run fi ń ṣàlàyé òdodo ọ̀rọ̀ nípa àlámẹ̀rí iṣẹ́ rẹ̀ yìí èyí táwọn alùkìtàbí ń pè ní rọ́yì ẹni bá ń parú rọ́bẹ̀ nínú ẹ̀sìn ń bẹ nínú ọ̀gbùn ìyáwájú ọlọ́run ẹwà náà Muhammad sallallahu alaihi wasallam wọn mẹ́nìkẹ́ zaba aláyà muta'ammidan

torí iyì àtàpọ́nlé tó fẹ́ rí lọ́dọ̀ àwọn èèyàn wá ń parọ́ rẹ̀ eléyìí ló burú jùlọ èyí táwọn sì ń pamọ́ra wọn láwàyàn síra wa yìí náà ó náà burú jẹ́ ó yẹ ká jìnà sí torí gbogbo ẹni tó bá parọ́ mọ́ lórí tó jọ dáwà àti ẹ̀pápọ̀ tó bá ilé bẹ́lọ̀ tó rábò sí ló ṣe fún tó bá ilé bẹ́lọ̀ lé olórí ọlọ́run gbàdúrà o tó wò ó pẹ́nu rẹ̀ kúkú mú o sì ní àwọn ajẹ́rìí èké tí wọ́n gbé ọ lẹ́yìn pé bẹ́ẹ̀ náà lórí ó wá parọ́ mọ́ ìjẹ́yàwó ló parọ́ mọ́kọ ni ìjọkọ ló parọ́ mọ́yàwó ni ìjẹ́yàwó ló parọ́ mọ́yàwó ni ìyàwó ló parọ́ mọ́yàlé rẹ̀ ni àti bọ̀tán bí ń bẹ fún sí وفيها أن كل قصة وردت في هذا الشأن مخالفة لما ثبت في القرآن الكريم والسنة الصحيحة فهو باطل ودلال ويفهم هذا بمفهوم المخالفة عند الوصليين ẹ̀kọ́ tí a rí kọ́ níbi àyà 62 oní pé gbogbo ìtàkítà ta bá ń gbọ́ tí wọ́n kà sí wa létí tí fi ń ṣàlàyé ọ̀rọ̀ Ìsá àti ìyá rẹ̀ tó bá ti yapa sílẹ̀ ìta sàfúnra wa ní bẹnu Kùránì àti irú ìtàn bẹ́ẹ̀ àìgbà wọlé gbogbo ìtẹ̀tẹ́nìkan bá sọ nípa mọ́ríyàmà àti ìsá kódà kó já fà náà ní sọ nínú àwọn ẹpísòdì tó ti lọ ẹpísòdì tó ti lọ ta ní àfáà kan sọ wípé ẹn ìtẹ́ fi ń pe jésù ní jésù ní wípé ìjọ tí ìyá rẹ̀ ó bímọ́jú èwo ni ìyá rẹ̀ jẹsùn ọ̀pájú sọ fúnra wá irọ́ ni nítorí pé igi kùkùté igi làbídùn èyí tí ọlọ́run pa mọ́ríyàmù láṣẹ kó mì kó pò jìgìjìgì tí kùkùté igi làbídùn yẹn ó sì tutù padà ó sì pewé ó sì so làbídùn ó sì pọ́n sì ṣe jẹ ó wá ní ewé igi yẹn ó nìyá ìsá jẹ mọ́jú ọjọ́ tí ó bí ìgbà tó wá bí wádìí kí wọ́n pè ní ọmọ ajewé sùn ṣé yóò bá láwọn ọmọ Ísírẹ́lì mi <laughs> wọ́n wá pè ní ọmọ ajewé sùn ọmọ ajewé sùn náà wá ṣe àsúnkì àbárànmọ́ ni a pè ní bárànmú náà pè ní oníwọ́n fún tíjó fi wá wípé jésù àà irọ́ eléyìí pọ̀ bàbá irọ́ eléyìí pọ̀ kò dá nínú ẹ̀sìn yìí tí ò bá ti sojú yẹn nínú ẹ̀sìn yìí sọ so bákan náà ìbùtọ́lù olùhíyàtì ìlàhín wa ìsìbáàtù olùhíyàtì Allah ta'ala wahda nínú àyà yìí kan soso náà ọlọ́run wà ọlọ́run ọba na nẹgẹ́ẹ̀tì gbogbo in táwọn èèyàn ń pè lọ́lọ́run ó wá àfẹ́ fún ara rẹ̀ nìkan lóò nìkan tẹ̀tí gbogbo táwọn èèyàn bá lè máa fún níwọ̀ ọlọ́run tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run lórí ilẹ̀ ọlọ́run ni nìkan lọ́ba tó ń lẹ́tọ̀ọ́ káwọn èèyàn sìn bákan náà ẹ̀kọ́ táàtò nínú yìí ìsekínrinlẹ̀ ókọ méjì kan nínú àwọn ókọ ọlọ́run ọba tí fi ń dáájù òun náà ni al-aziz al-hakim ọlọ́run ọba ń jẹ́ al-aziz ó sì ń jẹ́ al-hakim ní verse 63 ẹ̀kọ́ táàrí mú nínú tóun nígbàtọ́lọ ní fa'ínkà wàlọ́ fa'ínà ìwọ sọ wípé ọlọ́run wọn lọ bá tó nímọ̀ nípa òbílẹ̀ jẹ́ ayàyẹ kọtàkọríkọ mú ẹ̀ anàtàwàlìyà anìlhàkì wàlìírọ́dù ẹnihù fẹsẹ́dùn wa ifsad فالله يعلم المفسد من المصلح وربما يكون المرء مصلحا في الظاهر والعكس لكن الله عالم بما تخفي الصدور كي يقين يكون بيوتو kó gúnrí kò níbi òdodo kó máa sọ̀tá òdodo gbogbo ẹni tí ń sọ̀tá òdodo ìbàlẹ̀ ayé jẹ́ ni gbogbo ẹni tí ń sọ̀rẹ́ irọ́ ìbàlẹ̀ ayé jẹ́ ni ìwà àbàjẹ́ ni kéèyàn rí òótọ́ kó ma pè ní nírọ́ kó rọ́ kó ma pè lóòótọ́ pàápàá jùlọ tó bá ti ní ṣe pẹ̀lẹ́sìn ọ̀pọ̀ èèyàn òpùrọ́ ni wọ́n nú ẹ̀sìn ṣùgbọ́n ní tí wọ́n sọ fáwọn èèyàn ń jọ òótọ́ létí àwọn èèyàn torí kò yé gbogbo ẹni bá ti tí bá ti ń fìdí òyùdí rọ́rin lẹ́nu ẹ̀sìn àbí tí ò gbọ́ òdodo ẹ̀sìn wọlé tí ń sọ̀tọ̀ òdodo tí ń takò àwọn tí wọ́n ń sọ òdodo àbẹ́ tí ń lo òdodo ìwúwà àbàjẹ́ lórí ilẹ̀ ni ọlọ́run bá ń kọ́ ó sì mọ ẹni tí ń túlẹ̀ ṣe tí ń túlẹ̀ ayé ṣe ó sì mọ ẹni tí ń balẹ̀ ayé jẹ́ lórí ni rẹ ni ọ̀rọ̀ rẹ̀ ò rí bẹ́ẹ̀ ẹni tí ń ba ayé jẹ́ ni ọlọ́wọ́ bá ń kọ́ òun ló nímọ̀ jùlọ nípa gbogbo nǹkan tí ó pamọ́ sínú gbáyà ẹ̀dá náà ẹ̀kọ́ mi tátún rí kọ́ nínú ayà yìí anna ghayat al-fasadi wal-ifsadi gbogbo ẹni tí ò bá lè dọ́lọ́run ọba mọ̀ kó máa sin ọlọ́run ọba nìkan ṣoṣo tí ń sin nǹkan mi pẹ̀lú ọlọ́run kódà bẹ́ẹ̀ rí nìyí pé ń sin ìrànlọ́wọ́ fáwọn èèyàn ẹni ibi níwájú ọlọ́run gbogbo ẹni tí gbàgbọ́ rẹ̀ ò bá ti ní àlàáfíà tí àdí ọkàn rẹ̀ ò jọ tọlọ́run kì í sẹ́ni rí ìwà àbàjẹ́ ni ká ń díẹ̀ bákan verse 64 tá a ti dúó tọ́lọ̀ ti ní kó pè wọ́n sí conference kẹjọ ní debate ẹ̀kọ́ tá a rí kọ́nù àyà yìí wà fi ìhẹ àmàṣìròyìyà tó dá àwọn tẹ́lì kìtàbí wà ṣìbá ìhìm láìbòdíyà ti láìtàálá بكل وسائل الدعوة المبيحة شرعا ولا تجادلوا أهل الكتاب إلا بالتي أحسن وكذلك اتخاذ البعض بعضا أربابا من دون الله وذلك في الطاعة في معصية الله تعالى أو صرف حق من حقوق الله إليهم ẹ̀kọ́ ìtàríkọ́ nínú àyà yìí lákọ̀ọ́kọ́ Islam ṣe ní in tó tọ́ ó ṣe ní lánà fún wa kápẹ̀ àwọn alòkìtàb sí debate àwọn alòkìtàb kásọ̀mọ́ wọn fún debate kájọ ní argument nípa ọ̀rọ̀ ìsìn kò sábúrú àtàwọn tó bá tún rí bẹ́ẹ̀ láti fi kò wọ́n sójú ọ̀nà ọlọ́run

ìmọ̀ súnà náà gbọ́dọ̀ yé tòrọ́pọ̀lọpọ̀ ẹlòmíì tí ń gbé comparative studies náà lọ́wọ́ ìmọ̀ Islam náà yá wọn náà ní tí ń bẹ nínú ìjílù àti tàwọ̀rọ̀ọ̀tì àwọn alùkìtàbì nìkan ni wọ́n náà ń pa rẹ̀ dáadáa so gbogbo ẹni tí ó bá gbérù mọ̀ yẹn dání tí ó gbé dáwà kápẹ́ àwọn sójú ọ̀nà Islam dání tí ń jẹ́ dáwà Islam gẹ́gbọ́dọ̀ yóò náà ọ̀nà fi ń pèpè ní Islam gẹ́gbọ́dọ̀ yóò náà

tó bá di pé òun tẹ̀ láṣẹ rẹ̀ níbi ìtakòtọ́ lọ́run ó ti mú lọ́lọ́ nìyẹn gbogbo ẹni tó bá ṣe wípé yín tó bá ti sọ náà ló ń tẹ̀lé ní wàràǹsẹ́sà láìmọ́ wo pé yín tó ní kí n ṣe yìí sọ́lọ̀wọ́n bá fara náà bọ́lọ̀wọ́n fara náà ò kí ń sìn kò dìgbà tó bá ṣẹ̀ dọ̀bálẹ̀ fún tó forí balẹ̀ fún kò dìgbà tó bá ṣẹ̀ sọ pé olúwa mi olúwa mi bo ìbá àjọkọ gan ní pàṣẹ nkẹkẹ fún ìyàwó tí kẹ́ ń sì takò fún ọ̀nà tó fún ìbáàjò lórí ìlú ìbáàjá aláṣẹ orílẹ̀-èdè ní bá ń pàṣẹ wípé ẹ ṣe báyìí tó sì takòtọ́ lọ́wọ́n ọba àní ṣe ìnẹ́mà tọ́ ẹ̀tún fílmà ẹ̀rọ bàbá tẹ̀lé àṣẹ olórí àṣẹ àwọn aláṣẹ a máa tẹ̀lé wọn lórí kí Islam ló dáa ni sáàbá wọ́n tẹ̀lé wọn ní kí Islam ní wọ́n pè wá sí tí òjò náà Islam ibi tí wọ́n pè wá sí ìtakòfin ọlọ́wọ́n ọba ni àní tẹ̀lé wọn lóòótọ́ àmà ní àtàkì olórí àì vote against the olórí bàbá ti ṣe ó ti tó ẹgẹ́ bí ẹ̀kọ́ fólórí láti mọ̀ wípé nǹkan yẹn Islam ò faramọ́ ni kìí sàwà láwàá jáde táwàá gbé pátákó ta ìwùnógó gírí ìwùnógó gírí táàmà wá wọ́de káàkiri tààlà àfin demonstrate àfin protest against olórí àìṣe nínú ẹ̀sìn nínú Islam àìṣe àbí gbogbo ẹni tí o bá ń gbéwọ̀ kan nínú àwọn ẹ̀tọ́ ọlọ́run ọba fún irú ẹni yẹn o ti sọ́dọ̀ ọlọ́run nìyẹn àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ ànàtàwálì ahlẹ̀ kìtà bí wà أن تولي أهل الكتاب ونقصهم عن قبول الحق أو دعوة التوحيد يجعلهم غير مسلمين وكذلك لمنتسب إلى الإسلام وهو رافض لعقيدة التوحيد غير مسلم ìkẹyìndà tí àwọn alùkìtàbí kẹyìndà àti ìṣàgídí wọn láti gba dáwà tawhid òun ló sọ wọ́n dẹni tí èsẹ mùsùlùmí ẹgbẹ́ alùkìtàb àlèkùn wọn mùsùlùmí láyéláyé torí pé òun gba dáwà tawhid wọlé bẹ́ẹ̀ náà ẹni bá lóun bá sílámù tán tó ní mùsùlùmí lóun àmọ́ kò gba àkídà tawhid wọlé kò dúó tí ọlọ́run ọba nìkan ṣoṣo ń òkùnkùn káàkiri ń àwọn ayé ń káàkiri ń kírun àmọ́ wà ní ẹgbẹ́ òkùnkùn irú ẹni bẹ́ẹ̀ náà kìí ṣe mùsùlùmí kódà kó máa jẹ́ mùsùlùmí ló kọ bó bá kú lórí ìṣesí yẹn tó hàn sí wa wípé nípapà ń lọ gbòòrò ń woṣẹ́ káàkiri lọ́sì kejì tí ò gbọ́ àìsí inú ẹni bẹ́ẹ̀ sí mẹ́kọ́bára àwọn mùsùlùmí àwọn mùsùlùmí kọ́ ní kí mùsùlùmí wọn lára gbogbo owó tó jẹ́ mùsùlùmí lọ tún bá torí pé ilé ayé kò ṣeé gbé lásán àràgbé nílé ayé mẹ́tí wọ́n ń da ó wá sọ ọdókò ògùn ó sọ ọdókò awó kò fi bá bàbá aláwo gan tó jókòó ti fá gan kò fẹ́ mọ̀ nípa sí awó gan tó wọ rárá o ẹ̀já tó bá ń di ẹ̀ ń bá yẹn jẹ́ ni níparí ẹ̀kọ́ kọ́nu yìí na ẹ̀dáì ìsìlámi ń fẹ́ ká àwọn kábọ́sẹ̀ wa kó ya pa ìsìsìlámù nínú àwọn ọ̀tá àìmú wọn ní ọ̀rẹ́ ayò àdúgbò pawápọ̀ ìlú pawápọ̀ bíta àtijọ́ ti ṣe pawápọ̀ ìṣesí ọmọ ìdẹ́nà síra ẹni ìwà rí áfìbá wọn lò àmọ́ tó bá ti dé bí ẹ̀sìn lakum dinukum waliyadin subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh